أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا قسم ولم ترى كيد إخوان أبو محمد صلى الله عليه وسلم كان أقوى مصنع النبي قوم بان عليه قوم بان أصحابه بنت وابدالة لا النبي تجيب القيامة gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́run sábà ṣe dáadáa fún bá sanwó ní ẹ̀sán olóore àwọn òbí bí wá ìdùnnú gbogbo ògbà ọlọ́run tó jáde ní sàǹdà wa ṣe fún kíláàmù sí ìyá àkàmàlà ní gbogbo wa náà pàtàkì ọlọ́run kó gbàdúrà ní kọ̀ọ̀kan wa kọ́ ọlọ́run kó fi wá sí kòǹgẹ́ àmì kíláàmù sí ìyá àkàmàlà ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó sì máa tẹ̀síwájú nínú àdínkù tí a máa ń kà fúnra wa ní àràárọ̀ báyìí léyìí tí à ń kà látinú tíratàmù sí miyato hadith eléyìí tí ó wáyé ní àkójọ rẹ̀ látọ̀dọ̀ àwọn ṣùgbọ́n tàcíyà ti jàdíyà ti zulfa tẹ́lẹ̀ ń kọ́ba fún wọn ní ẹ̀sán olórí. àdéhùn tí a máa kà láàárọ̀ yìí àdéhùn àfáwà àbúrò rẹ̀ náà ni tí ó ń ṣàlàyé fún wa nípa ìpàtàkì ìmọ̀ gbogbo ipa bá kó nípa bí ìmọ̀ ẹ̀sìn bí ti ń rọrùn fáwọn èèyàn láti máa rí yálà ẹni yẹn fi ara rẹ̀ lẹ̀ láti máa láti lọ́ọ́ kọ́ kóun náà ò tún wájú kólẹ̀ láti máa kọ́ èèyàn ni àbóhùn ò tiẹ̀ lú àbóhùn ò tiẹ̀ eh, ní opportunity àti lè kọ́ ṣùgbọ́n ó gbìyànjú láti kópa kan bóyá yálà ó lówó lọ́wọ́ ni. ó wá kọ́ bíldìn fáwọn èèyàn pé káwọn máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ó lówó lọ́wọ́ ni ó wá àwọn ilé kan tuntun àwọn bẹ̀ wọn ni àbáwọn olùkọ́ ọbẹ̀ fún wọn ni káwọn ìbílẹ̀ ńbẹ̀ àdéhùn yìí náà ó ní òun ṣe papọ̀ mọ́ gbogbo àwọn yìí. سهل الله له به طريقا إلى الجنة أخرجه مسلم حديث موجبان نالو ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ síwájú àwọn ọ̀rọ̀ tá a sọ síwájú gbogbo ẹ̀ ló sì wà nù tá a sọ yìí. ànábì ní mansala katọ̀rí ìkànnì gbogbo ẹni tí ó bá la ojú ọ̀nà kan kalẹ̀ yẹ̀lìtẹ́mìsù fi ilman tó jẹ́ pé ojú ọ̀nà tó là kalẹ̀ yìí àwọn èèyàn ń rí ìmọ̀mú ń bẹ̀ àbóhùn gan fún rẹ̀ náà lọ gba ojú ọ̀nà náà ní tí ọwọ́ náà ń rí ìmọ̀mú ń bẹ̀ méjèèjì náà ló wọlé nínú ìtumọ̀ àwọn àfáà gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan ẹnìkan fún rẹ̀ ló fira ẹ lẹ̀ tí ń lọ kọ́ ìmọ̀ ni pé kí ìmọ̀ yìí kó má fi lè parẹ́ torí pé àdínú bẹ̀lẹ̀ àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa pẹ̀lú ìmọ̀ ni ẹ̀sìn wa kò wà fún ọpọlọ pọpọlọ lèyàn máa fi ṣe àbí pé mo ti bá a báwọn kan ti ń ṣe a ó máa sin ẹ̀sìn wa a ó máa gbé e lé orí ìmọ̀ ìmọ̀ òun náà sì ni kíni ọlọ́run wí kíni ànábì sọ àti kíni àwọn àfẹ́ẹ̀ni rè ṣáájú kíni wọ́n fi ṣàlàyé ẹ̀ ní ìbámu tí bọ́lọ̀ ti gbé kalẹ̀ bí ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé ẹ̀ ìyẹn ni àdìsí yìí ń sọ fún wa gbogbo ẹni tóun náà bá wá la ojú ọ̀nà kan kalẹ̀ tí àwọn èèyàn rí ìmọ̀ mú ń bẹ̀ àbóhùn fún rẹ̀ náà ni ó rí ìmọ̀ ni èyí tó ṣe ni sàhálọ́lọ́hùn lẹ́hùn bí ìtọ̀rí ìkànnì ilẹ̀ ìjẹ̀nà ọlọ́run ọba àlekè yóò sì nírọ̀rùn fóun náà ojú ọ̀nà tí ó gbà dálì látara nǹkan tó ṣe yẹn ewu pàtàkì tí ànábì ń sàlàyé fún wa tó fẹ́ ká mú látara eléyìí nípa ìmọ̀ pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn tó fi wa náà kínyìn ọmọ rí rẹ̀ gẹ́gẹ́ bí pé àbẹ́yà òun ò nípa kankan tó ń lè kó nípa àlámọ̀rí ọ̀rọ̀ yìí gbogbo wa náà pátá la ní pátá lè kó nípa àlámọ̀rí ọ̀rọ̀ yìí yálà ẹni tó fira rẹ̀ lẹ̀ ni tó lọ kọ ipa kan lòun náà ń kó yẹn kó òun náà kó àwọn èèyàn níta náà fi sọ ìyọ́ fẹ̀lẹ̀ lórí òun náà nígbà tó bá ti ní ìkìlá tìrìkú gbogbo ẹ̀ náà kó tó lè yọrí sí àlìjẹ́nà tá ìfọkànsí ní tìtorí tọ́lọ́run bákan náà ìwà wáyé mọ̀ọ́hún yóò máa wà lórí wípé èèyàn fẹ́ fi ṣàǹfààní fún àlùmọ̀ ìyẹn àlùmọ̀ Islam táwọn èèyàn ṣàǹfààní látara ẹ̀ kódà ẹni tí èsè mùsùlùmí mi gan tó ní oṣù ṣàǹfààní látara ẹ̀ tí ó tara bẹ́ẹ̀ tí ó rí ẹwà Islam látara ń tàn torí ìdí eléyìí àdìsí jẹ́ ká yìí pé gbogbo wa pátá la ní pátá lè kó nípa bí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn yóò sì máa lọ síwájú pàápàá jùlọ ìmọ̀ tó di àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa tó di mọ́lẹ̀ yóò sì já sí okùnfà àlìjánà fún gbogbo ẹni tó bá kópa kan sí kejì ńbẹ abẹ́rẹ́ bàtà lánàá náà àti àwa táwọn òye àtàwa táwọn ń bọ̀ kọ́lọ̀ kó sì wá ní ẹrú tó sì wí pé yóò lè kópa ribiribi nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa tí ọwọ́ wa ó sì tẹ ìmọ̀ náà tí a ó sì fi ṣàǹfààní fáyé tí ó sì wá jẹ́ èso orí fún wa láyé nígbà tí ìwọ̀n àlùfẹ́ àmọ̀ bẹ̀rẹ̀ àmọ̀ sí yàrá hàn rahim wa sallallahu ala sayyidina muhammad wa ala wa sahbihi wa sallim wa rahmatullahi wa barakatuh